Heberu, orí kẹwàá nítorí òfin Mósè jẹ́ òjìji àwọn ohun rere tí ń bọ̀ kì í ṣe àwòrán wọn gan òfin ṣe ìlànà nípa irú ẹbọ kan náà tí àwọn ènìyàn yóò máa rú lọ́dọọdún ṣùgbọ́n òfin kò lè sọ àwọn tí ń wá síwájú Ọlọ́run di pípé bí ó bá jẹ́ pé àwọn ẹbọ yìí ti sọ àwọn tí ń rú wọn di pípé ni wọn kì bá ti rú wọn mọ́ nítorí ẹ̀rí ọkàn wọn kì bá ti dá wọn lẹ́bi mọ́ bí ó bá jẹ́ pé ẹbọ tí wọ́n rú lẹ́ẹ̀kan bá ti wẹ̀ wọ́n mọ́ ṣùgbọ́n àwọn ẹbọ wọ̀nyí mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí lọ́dọọdún nítorí ẹ̀jẹ̀ màálù àti ti ewúrẹ́ kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nítorí náà nígbà tí Kristi wọ inú ayé wá ó sọ fún Ọlọ́run pé. kì í ṣe ẹbọ àti ọrẹ ni ó fẹ́ ṣùgbọ́n ó ti ṣe ètò ara kan fún mi kì í ṣe ẹbọ sísọ àti ẹbọ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni ó ní inú dídùn sí. Si nígbà náà ni mo sọ pé èmi nìyí àkọsílẹ̀ wà nínú ìwé mímọ́ nípa mi pé ọlọ́run mo dé láti ṣe ìfẹ́ rẹ. ní àkọ́kọ́ ó ní kì í ṣe ẹbọ àti ọrẹ tàbí ẹbọ sísun àti ẹbọ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni ó fẹ́ kì í ṣe àwọn ni inú rẹ dùn sí àwọn ẹbọ tí wọ́n ń rú nìyí gẹ́gẹ́ bí ìlànà ti òfin lẹ́yìn náà ó wá sọ pé èmi nìyí mo dé láti ṣe ìfẹ́ rẹ èyí ni pé ó mú ti àkọ́kọ́ kúrò kí ó lè fi èkejì lélẹ̀ nípa ìfẹ́ ọlọ́run náà ni a fi yà wá sọ́tọ̀ nítorí ẹbọ tí jésù fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo àwọn àlùfáà máa dúró lójoojúmọ́ láti ṣe iṣẹ́ ìsìn wọn láti máa rú ẹbọ kan náà tí kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nígbàkúùgbà ṣùgbọ́n òun ṣe ìrúbọ lẹ́ẹ̀kan fún ẹ̀ṣẹ̀ tí ó tó fún gbogbo ìgbà ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run níbẹ̀ ni ó wà tí ó ń retí ìgbà tí gbogbo àwọn ọ̀tá rẹ̀ yóò di àpótí ìtìsẹ̀ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó sọ àwọn tí a yí àsọtọ̀ di pípé títí láé nítorí ẹ̀mí mọ́ jẹ́rìí sí ọ̀rọ̀ náà fún wa ó kọ́kọ́ sọ báyìí pé. èyí ni májẹ̀mú tí wọ́n ò bá wọn dá nígbà tí ó bá yá èmi olúwa ni mo sọ bẹ́ẹ̀ èmi ò fi òfin mi sí ọkàn wọn n ó kọ wọ́n sí àyà wọn. ó tún ní. n kò ní rántí ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú wọn mọ́. nígbà tí a bá ti dárí àwọn nǹkan wọ̀nyí jì ènìyàn kò tún sí ìrúbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ nítorí náà ẹ̀yin ará a ní ìgboyà láti wọ ibi mímọ́ jùlọ tí ó wà lẹ́yìn aṣọ ìkélé nípa ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀nà títun àti ọ̀nà ààyè tí ó ti yà sọ́tọ̀ fún wa tí ṣe ẹran ara rẹ̀ àtún ní àlùfáà àgbà tí ó wà lórí ìdílé ọlọ́run nítorí náà ẹ jẹ́ kí a súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú òtítọ́ ọkàn àti ìgbàgbọ́ tí ó kún kí a fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ọkàn wa mọ́ kí ó wẹ ẹ̀rí ọkàn burúkú wa nù kí a fi omi mọ́ wẹ ara wa kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyèméjì nítorí ẹni tí ó tó gbẹ́kẹ̀lé ni ẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a máa rò nípa bí a ó ti ṣe fún ara wa ní ìwúrí láti ní ìfẹ́ àti láti ṣe iṣẹ́ rere ẹ má jẹ́ kí a máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ bí àṣà àwọn mìíràn ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí i pé ọjọ́ ńlá ọ̀hún súnmọ́ tòsí nítorí bí a bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn tí a ti ní ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ kan tí a lè rú fún ẹ̀ṣẹ̀ mọ́ ohun tí ó kù ni pé kí a máa retí ìdájọ́ pẹ̀lú ìpayà àti iná ńlá tí ó pa àwọn ọ̀tá ọlọ́run bí ẹni méjì tàbí mẹ́ta bá jẹ́rìí pé ẹnìkan ṣá òfin Mósè tì pípa ni wọn yóò pa olúwa rẹ̀ láì ṣàánú rẹ̀ irú ìyà ńlá wo ni ẹ rò pé ọlọ́run yóò fi jẹ ẹni tí ó kẹ́gàn ọmọ rẹ̀ tí ó rò pé nǹkan lásán ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi yà á sọ́tọ̀ kí ó sì ṣe àfojúdi sí ẹ̀mí tí a fi gba oore ọ̀fẹ́ nítorí a mọ ẹni tí ó sọ pé. tèmi ni ẹ̀san èmi yóò sì gbẹ̀san. àti pé. olúwa ni yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. ohun tí ó bani lẹ́rù gidigidi ni pé kí ọwọ́ ọlọ́run alààyè tẹ ènìyàn ẹ rántí bí a ti ja ìjà líle tí ẹ farada ìrora látijọ́ nígbà tí ẹ kọ́kọ́ rí ìmọ́lẹ̀ ìgbàgbọ́ nígbà mìíràn wọ́n fi ń ṣẹ̀sín wọ́n jẹ yín níyà àwọn ènìyàn ń fi ń ṣe ìrànwọ́ nígbà mìíràn ẹ̀wẹ̀ ẹ dúró láì yẹsẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti jẹ irú ìyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá àwọn ẹlẹ́wọ̀n jìyà pẹ̀lú ayọ̀ ni ẹ fi gbà kí wọ́n fi agbára kó àwọn dúkìá yín lọ nítorí ẹ mọ̀ pé ẹ ní dúkìá tí ó tún dára ju èyí tí wọ́n kó lọ tí yóò sì pẹ́ jù wọ́n lọ. nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹ̀mí ìfọkàntán tí ẹ ní bọ́ nítorí ó ní èrè púpọ̀ ohun tí ẹ nílò ni ìfaradà kí ẹ lè ṣe ìfẹ́ Ọlọ́run kí ẹ bá a lè gba ìlérí tí ó ṣe nítorí náà bí ìwé mímọ́ ti wí. nítorí láìpẹ́ jọjọ ẹni tí ń bọ̀ yóò dé kò ní pẹ́ rárá ṣùgbọ́n àwọn olódodo tí wọ́n jẹ́ tèmi yóò wà láàyè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí èyíkéyìí nínú wọn bá fà sẹ́yìn inú mi kò ní dùn sí i. ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí wọ́n ń fà sẹ́yìn sí ìparun ṣùgbọ́n àwa ní ìgbàgbọ́ a sì ti rí ìgbàlà.